Omo guys eh, Karimo is not joking oh. Karimo exposed Wumi. In fact, eh, Karimo revealed how Wumi stole Mohbad's phone that has a lot of evidence on it. Yes, yeah, so she thieved the phone from Mama Mohbad. The phone was with Iya Mohbad. Now for night, night Wumi go when e take collect that phone. Guys, wanna watch police they find everybody They find dem no know I will meet tiff am Now, karimo na im expose dis truth Can't give us guys karimo na im carry this matter come guys no be small thing o una watch this video like and subscribe to this channel. She's using a blogger, Abby. She's using a blogger against me. <laughs> she's using her blogger against me fóònù mohbad Wunmi mú fóònù mohbad tó wà lọ́wọ́ ẹ lẹ́ o alájà jókòó tádé fóònù mohbad tó wà lọ́wọ́ Wunmi o mọ̀ ń pa ẹ o sọ fún Wunmi kó mu sílẹ̀ o máa ba yí ẹ̀jẹ̀ sẹ̀ o máa ba yí ẹ̀jẹ̀ you want to come for me <laughs> fóònù mohbad tó lọ jí mú alájà jókòtadé you were you were in support of it mo sílẹ̀ àwọn ọlọ́pàá nídìí ẹ̀ alẹ́ ló jí mú o alẹ́ ló jí fóun yẹn mú mo fún yín ní tìní mo ṣe sọ pé cy èèyàn cy o máa ṣe ẹlẹ́yà ìwọ ń dárúkọ èmi wùn mí mo mọ̀ kéwọ́ ni èèyàn cy wùn mí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣọlá àwọn blọ́dà ẹ̀ wọ́n máa ba yí ẹ̀ jẹ́ jókòó tádé èmi kọ́ ni máa díù pẹ̀lú ẹ kàn dárúkọ bàbá mi kò dírágì bàbá mi wàá wá mú ọ̀pọ̀ níbi níran ni mí nígboro èkó wàá mú ọ̀pọ̀ ọmọ níbi níran ni mí nígboro èkó my father told me to go back to America ó ní ọ̀ràn tí ìyá ẹ dá jẹ́ kí ìyá ẹ lọ yanjú ẹ̀ fúnra rẹ̀ but just because and aside from the phone mo kàn fún ẹ ní ìtì fóònù ni o kó o lè mọ̀ pé ó pọ̀ ńlẹ̀ gan bó ṣe lọ jí imú lọ́dọ̀ ya Mohbad gbogbo ẹ̀ wà lọ́wọ́ mi ṣebí àwọn blogger tí ẹ fẹ́ bá ọ fẹ́ dráàgì e mi <laughs> ìwọ ló máa forí ko I told you guys to stop dragging ya Mohbad I told you to stop dragging that woman keep dragging her mi ìmọ̀kan tó máa ń ṣe. ẹ̀yin ti bàbá bẹ́ẹ̀ sọ pé tẹ́ ẹ̀ sọ pé Kàrímọ́ Kàrímọ́ ló fún wọn lóògùn èmi ti challenge yín o Wùnmí mò ń retí petition lọ́wọ́ ẹ̀ pé mi bàbá Mohbad mò ń retí lọ́wọ́ ẹ̀yin náà sà bàbá mi ẹ káàárọ̀ ṣàlàáfíà ni ẹ kú Sunday olóyin èní mò ń retí lọ́wọ́ ẹ̀yin náà bàbá Mohbad public lawyer mò ń retí petition pé mo fún Mohbad lóògùn she gets. get Jokotade drag me drag my husband family drag drag my father wo tú ẹ lọ máa gbé ẹ níbẹ̀ ilé wo tú ẹ báyìí lọ máa gbé ẹ wàá ṣí ẹ wọn. wàá ṣí ẹ wọn Jokotade. she will expose me at the right time kò ní dá fún ẹ̀yin àti Wùnmí papọ̀ tó bá expose me at the right time mo kàn fún ẹ́ ń pè àǹbù ni it's not a fake tó bá jẹ́ pé Wùnmí ò mú fóònù kò jí fóònù Mohbad mú kí alájọbí tó wà láàrin èmi àti Wùnmí kó dáa fún mi ìyẹn tún wá ń kọ́. <laughs> ìyẹn tún kọ́ kí ni problem yín ṣe bẹ́ẹ̀mi ni mo ṣe bàbá mo dẹ̀ apologize sí bàbá báwo ló ṣe wá di ti yín kí ló dé tẹ̀ ń ké kiri you say what if she takes her husband's phone why did she steal it it is calling it is called stealing she stole it from her mother-in-law she stole the phone from her mother-in-law torí ẹ ẹ fẹ́ drag mi èmi gan wà ńlẹ̀ fún yín if she's denying that she didn't take it uh, if she now deny that she didn't take it ẹ fọwọ́ lẹ́rán kẹ́ máa wò tó bá jẹ́ múgù lẹ́yìn ti bàbá tẹ́ ẹ̀ mọ the right thing tó yẹ kẹ́ ṣe ẹ fọwọ́ lẹ́rán kẹ́ máa wò. o <coughs> <coughs> ṣe o mo mọ̀ọ́mọ̀ ṣí her husband is not her property her husband it is not her property that phone is an evidence and why to she lọ jí why to she lọ jí from that poor woman it is an evidence and this your so called Elijah Jokotade is aware of it Am I wow? Am I wow? àwọn ọlọ́pàá gba fóònù wọ́n ń béèrè fóònù wọ́n gbà wọ́n rò pé gbogbo fóònù Mohbad làwọn ti gbà wọ́n mọ̀ pé fóònù kan ṣì wà wọ́n gba wọ́n mọ̀ pé fóònù kan ṣì wà tán ti tù. I was there at panti lọ́jọ́ táwọn ọlọ́pàá gba fóònù tọ́rọ̀ pé wọ́n ti gba gbogbo fóònù wọ́n ti gba gbogbo fóònù I'm jealous of her of course if that is what you think mi ní ti comment section wéré ní wèrè ní gbogbo yín èmi lẹ parọ́ fún ẹ parọ́ fún mi àwọn ohun mi mọ̀ pé táwọn bá sọ tòótọ́ wàhálà mi ní ṣí wíńdò lémi mo máa mo máa lé ìyàwó mi jáde lamẹ́ríkà ni pé ó yẹ yẹyà ẹ má fi rẹ́ dẹ̀rẹ̀dẹ̀ rá mi lára ẹ lọ yanjú ẹ̀ tẹ́ bá yanjú ẹ̀ tán kẹsẹ̀ máa padà bọ̀ lamẹ́ríkà that is what I would have done igi ń ṣọmọ àlè ọmọ kọ ni mí. mi kì í ṣọmọ àlè tó bá yẹ pé mo mọ̀ ké tó bá yẹ pé mo mọ̀ bọ́rọ̀ ṣe rí láti ìbẹ̀rẹ̀ nìyẹn ọjọ́ kejì ni máa change tíkẹ́ẹ̀tì ìyàwó mi ti máa ní ó yá kójú má rí bí gbogbo ara lògùn ẹ̀ ẹ lọ yanjú nǹkan tẹ́ dálẹ̀ l'Amẹ́ríkà ẹ máa fi rẹ́ mi lára ń bí. I'm into what we start. But this is a lot. Just take a little. Mo wá mọ̀ tán. Mo wá bọ́ta ẹ wá tún ké pé mo bọ́ta kí má tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ àbí kí n gbé e sínú gbogbo ẹ̀yin tẹ́ sọ pé regret pẹ́ mọ̀ mi èmi gan èmi gan ọ̀rá èmi gan ọ̀ráyè tèmi kí lẹ́yìn tó fẹ́ sọ ẹni mo bọ́ ọkọ mi jà ẹni mo ṣọgbá ẹni ṣe ẹni mo ṣe mo ṣàwo ń pẹ́kẹ́ evidence wo ló fẹ́ gbé jáde ṣé pé mo ṣògùn sọ́kọ mi mo ṣògùn sí i mò ń kówó fún kó tó bá mi sùn ẹ gbé e síta but she's using her blogger àbí